ilé labọ́lá ni. ilé labọ́lá ni o. bàbá ń ṣe dáadáa. bàbá mi kankan hmm. ló ná bàbá kò ní. àti akẹgbẹjọ bóòlù ṣe rọrùn sí. ọ̀rọ̀ wo hmm. ọ̀rọ̀ ọlọ́ọ̀ni báyìí la ṣe é ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni àwọn tó ń bá yín ṣe yìí ṣé ẹ pàdé lóde ni ẹ ṣàlàyé ní méní méjì ní àbúrò ìjẹ́ kan. gbogbo náà iṣẹ́ bàbá wọn iṣẹ́ bàbá wọn ọmọ ẹgbẹ́ mi pè so gbogbo wa àjọ wà ẹ bọ́dọ̀ ṣe àpàdé ẹnìkan náà ṣáà ni ó lànà ẹnìkan náà ṣànkó. ẹ ó ń kálukú bàbá wa àjọ wà nínú ẹgbẹ́ kan náà ni àwọn bàbá wa àjọ wà nínú ẹgbẹ́ kan náà ni tó bá ṣe ra wa náà nìyẹn bàbá yìí ṣẹ̀kẹ̀rẹ̀ ni èmi mọ̀ ọ́n sí rárá mo sì mọ̀ ní wọ́n ń bà fò ṣé ìfẹ́ rẹ̀ ń gbé ni àti wọ́n wọ́n pè é lóde láti. wọ́n pè wá láti Ìbàdàn wá sí Ifẹ̀ ní Ìbàdàn. Ifẹ̀ ní Ìbàdàn ní ẹjọ́ kò sí. Ìbàdàn la jókòó sí. àṣà pè é lọ́sẹ̀ kó pè é lọ́bàdàn èyí lọ kú tọ́lu pé náà gbọ́ ẹ ṣé bẹ́ẹ̀ ló rọrùn sí i. a rọrùn nígbà tí wọ́n lọ lẹ níbò Àbújá òsibítàdì lọ ẹ ti wá wà báyìí tó ní mélòó ẹ ti pẹ́ ti gbọ́ wá ní ẹlẹ́gbẹ̀ẹ́ kan. àti wà báyìí o ti lóyún forty years. báyìí ẹ ti ń lọ káàkiri bọ́lá ya pé owó olówó etí etí èmi dìjà. Ah, láyé láyé ló dìjà àìní àìṣe ti ara wa àìlera máa ń gbowó láyé ayẹgbẹ ayẹgbẹ trọs bàbá oníṣẹkẹrẹ nu o ọkùnrin yìí òwò ọmọ sẹwà òwò ọlọ alọpọ sẹ́yìn. ètò gbẹdẹdẹ dání yẹn wọn gbọ́dọ̀ tí wọn nú ẹ wọn gbọ́dọ̀ náwó fún akóyì ọmọ ọmọ fi ajé gangan ló gbé dání. bàbá nígbà míì. nítorí o a tún bẹ mú. That's right ajéni ajéni ajéni sẹkẹrẹ yóò gbọ́dọ̀ jí owó inú ẹ bó ṣe wà. owó tó bá kú síbẹ̀. owó tó bá wà nínú ẹ yóò gbọ́dọ̀ jí. ẹ bá wá jí kíló ṣẹlẹ̀ sí. àti ẹ bá máa ma fún yàn. ẹ bá jí kíló ṣẹlẹ̀ sí. ó tọ̀ fẹ́ owó kù láyé tiẹ̀ ní. ó fẹ́ kí ni. ó fẹ́ owó kù láyé tiẹ̀ kò ní lówó náà. kò ní lówó náà. ṣé bó ṣàdí kíní. kò ṣàdí o. kò ṣàyàn pé géèmù tí mo ìlú tí mo gbé lọ́wọ́ yìí eh. ó sáré. àyàgálú kò sáké kò hakùn ó lé tètè lórí arúgbó alárùn ọyọ mọ kìnnà ó sáré. ẹni bá wa ṣe é tó di owó nínú ajé kó wá wọn kí nínú àmúṣẹbọ kí nínú àmúṣẹtùtù ah. yóò fi bọ́nú ẹ̀ àbí lè bá kú. bàbá ti mú owó nú ajé àbí kọ́ fọwọ́ ara rẹ̀ jẹ́wọ́ fún gbogbo àwọn onílù àgbáyé owó ta owó ta pa nífẹ̀ẹ́ o mo mú nǹkan bẹ́ẹ̀ o. ẹ ẹ wọ́n wàá ṣàdúrà fún wọ́n ṣètò wọ́n ṣètò. torí wàhálà gbogbo yín ni ẹni kò sí gbọ́dọ̀ kó lọ. orí mi bẹ́ẹ̀ ni ẹni kò gbọ́dọ̀ yìí. ẹ bá lọ sóde òde kan ẹ wọ́n mú tó bí èrò lọlé. yóò sì kárí báyìí. yóò kárí kódà bá a pa one thousand yóò kárí gbogbo wa. ẹ kò lọ ẹ̀ka one thousand. ó jẹ́ one thousand lápá wàá pè é. èdè àṣẹ yìí ìdókòjì ọdún ṣe ti rí pé àtẹ̀wọ̀ stúdíò àṣàwò àbí kò wù í. tọ́sẹ̀lẹ̀ ní pé àìtí ìwọ stúdíò ṣàwò bá ń ṣe àṣẹ live play. wọ́n sì máa ń play káàkiri. instrument and instrument and go lórí stage ṣe lórí stage. ìyàtọ̀ ni pé yín pé wà ní pé àìsàn pé apawó lè ṣe ẹbí ọjọ́ kò wá ká tó ọba tó mẹ́rin wá gbowó yín. ṣé mo ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. owó owó tí wọ́n yọ fojú rí báyìí. wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ pé bàbá di ọjọ́ mẹ́rin tẹ́ bá gbowó yẹn owó ti já owó ti dánú. owó ti rí ni owó ti já sínú. owó ti já sínú. owó bá já lókè kí ni tó bẹ̀. owó ò ní pé mọ́ owó ò ní pé mọ́ ni. nítorí bá kúnlẹ̀ náà máa rà náà máa fún wa. àti pé àti pé bó ṣe wà yẹn fún òtún ní ká owó yẹn ṣe ju yín báyìí. èyí tí èyí tẹ èyí tẹ ìbá pa sínú ṣẹ̀kẹ̀rẹ̀ ìgbà lẹ́mọ̀ ń kà á. gbogbo wa la jọ ẹ jọ kà á ni ẹ sì yọ ẹ sì pin ni. àwọn èdè bára wa jà tó yóò wá jà tó yóò. bàbá tẹ̀ bá a lò délé kílẹ̀ ń ṣe. kílẹ̀ ń ṣe. ẹni iṣẹ́ ẹnjìníà bẹnu wa ẹlẹtírísàn bẹnu wa ẹlẹtírísàn wà. dókítà ṣègùn bílẹ̀ àbí. no alábẹ́rẹ́ irọ́ o wà nù àyẹ́. irọ́ dókítà mẹ́dísìn o tún lùlù káàkiri kí ló ṣẹlẹ̀. wọ́n ní kòkòrò mọ́ ṣe é. Ah, dókítà èmi tẹ̀ ń wò yìí ẹ wẹ́dà ni mí náà tí mo tó gbà mo kó ṣe wẹ́dà mo tó kọ́ ṣe ẹran tí mo tó tẹ̀ ẹran dáadáa tí mo sì tí mo ta ń bẹ̀ gan. ṣùgbọ́n èlè fi wílẹ̀ síbẹ̀ náà wọ́n ní àtẹ̀tẹ̀ máa dùn àjẹbí ni. ìgbà bọ́ọ̀lù ní ọlọ́run ṣe ní fún mi. ẹ̀kọ́ lílé ní ẹ̀. iṣẹ́ yìí bàbá àjogúnbá ni. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ àwọn ọmọ yín tó ń bọ̀ báyìí ǹjẹ́ ẹ rò wípé wọ́n ló tún lè wọ́n lè máa ṣiṣẹ́ ìbẹ́yìn ṣe mu ní ọ̀kúnkúndùn tẹ̀ mú lójú iṣẹ́. tí mo ṣe jókòó iṣẹ́ ọmọ mi tó wà níbi tó ṣe báyìí báyìí tó sì wà níbi. ọmọ yẹn náà lù pẹ̀lú ojú ẹ̀dá ọ̀ndà ọ̀ndà. irú irú ìlú olóhùn lù jẹ. ó gbẹ ló lè lù bàbá nígbà míì. electrician dẹ̀ tó ní bó ṣe wà yìí. ó níṣẹ́ ọwọ́ o bó ṣe níṣẹ́ ọwọ́ o bàbá nígbà míì. ẹ rí ẹbẹ ẹbẹ fi bìyẹn sí yẹn. àwọn àsìkò yẹn bó lè mọ́ lára yín. kò kí ń dùn wá. ó máa ó máa ń bákan lára wa ní ó máa ń bákan ṣùgbọ́n gbogbo ẹni tí yàrá bá lù fún ọ láàgùn lórí ìyẹn láàgùn tí ò fún nílò irú ẹ̀ gbé ní tí ò wá a máa ń gbójú kò mẹ́ a máa ń gbójú. yín jẹ́ ẹni tí wọ́n ti ká ìkókọ́ àwọn tí wọ́n alájọ wò ó kù sọ́wọ́ wọn àti sọ̀rọ̀ wọn iṣẹ́ bàbá ti wà làwọn ṣe. ẹ ẹ lórí kẹ délé kẹ òkè á ah, máa ṣe àtijọ́ àti mọ́ ó jẹ́ kẹ́mi bá mi lẹ́nu yìí o. iṣẹ́ yóò sun yín rí àbọ̀ nígbà kan. kò sún wa rí o. bá a ṣe wà ń bí sísá dáútọ́ yẹn. a tún ti múra bò ní ìbáyìí bàbá ti kú omi ìjọ sunday. sunday lẹ́nu kó bá. a tún lọ bàdágìrì níjọ sunday báyìí. wọ́n pè yín abẹ́ kan. wọ́n pè wá ní. Ah, ah. bàbá àwọn ẹ̀yìn olóde máa ń fẹ́ràn obìnrin. sára sẹ́yìn náà ni. lóòdà ara iṣẹ́ wa isi obìnrin náà níṣẹ́ wa ṣùgbọ́n tó bá tó bá mọ̀ wọn ara rẹ̀ tó mọ̀ yìí pé ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ tó mọ̀ yìí pé dáadáa lèèyàn fowó ṣe torí pé àtàkàkà kò lè gbọ̀ fẹ́ hmm. ó mọ̀ pé dáadáa lèèyàn fowó ṣe yóò gbàgbé tó pé pé hmm, yóò fèsì. bàbá lọ́pọ̀ ìgbà tí ẹ bá wà ní òde eré ẹ wá rí bẹ́ẹ̀ ń bọ̀ ń bọ̀ màláìka ń bọ̀ wẹ́wẹ́ ń bọ̀ tẹ wá kọlù sí wọn kí lè máa ń bá pàdé lóru wọn. inú tiwọn náà máa ń dùn ni hmm. inú wọn máa ń dùn ni gbogbo wọn pátá wọn máa ń ṣàkóso wa wọn máa ṣàkóso wa. alhaji saheed òṣùpá alhaji pasuma asoma gbogbo wọn bẹ́ẹ̀ yẹ wọn máa ń sẹ́yìn. olú ayé ń gbọ́ wàsíù màṣá. wọ́n máa ń sàkọlé wa ni. mo lábùkù rí. mo lábùkù rí. mo kàn lábùkù rí nǹkan hmm. alábùkù. ọjọ́ iwájú iṣẹ́ àyàngálú gbòò ni. ọjọ́ tó dáa ni ọjọ́ iwájú tó dáa ni torí pé ìjọ ọjọ́ iwájú tó dáa ni wípé àwọn bàbá wa tí wọ́n fi lé wa lọ́wọ́ wọ́n fi nǹkan lẹ̀ wọ́n fi nǹkan lẹ̀ tọ́ pé àwa náà jẹ́ títí tá a fi dàgbà. ẹ tún fi lọ́mọ lọ́wọ́. fi lọ́mọ lọ́wọ́ tí ọ̀parẹ́ dọjọ́ òní. sọ àbùkù ọjọ́ iwájú wa ọjọ́ rẹ̀ ọ̀dà. bàbá ìdílé àyìnbá ti fi bẹ́ẹ̀ni àjẹbí ni bẹ́ẹ̀ni kí ni ń jẹ́ àyìn àgálùgbò. àyà àgálùgbò alágbèdálù. ìtàn olóró ọmọ. ẹẹ tó rọ̀ mọ́ tó rọ̀ mọ́ kí ló bí kí ni ó kun kíní kíní. ẹ nígbà tí ní àkọ́dá ayé bí ìlú yìí ṣe wà bẹ́ẹ̀ náà ni bẹ̀m̀bẹ̀ wà bẹ́ẹ̀ náà ni agogo wà bẹ́ẹ̀ náà ni àtúntò bàtà ẹ̀rọ náà wà aró wà gbẹ̀ wà ṣùgbọ́n tó jẹ́ kí ènìyàn tó ìlú eléyìí àyàn àgálù ìdòdó tó yẹ kó lídìí gbogbo wọn ni wípé nígbà tí àwọn lọ́balọ́ba láyé ìgbà yẹn láyé ìjọ tí a gbé gbogbo àwọn ìlú yẹn jọ wọ́n rí i pé bàtà kò ní òun òkè dòdán ló ní òkè bẹ̀m̀bẹ́ kò ní òun òkè dòdú yìí ló ní òun òkè ìní àfi ṣe aṣíwájú gbogbo àpáta atọ́npẹ́ nǹkan kan ní gúdúgúdú wọ́n máa ń kó ní bàbá lù ó ní bàbá lù so ìtí a fi tó fi jẹ́ pé bóyá lè gba gbogbo ìdílé. kí ló wá lè mú yín tẹ̀sán àti sùn yín tẹ́ ah, ó àyàn àyàn tẹ̀yẹ náà. àyàn rìn ọ̀la. àyàn rìn ọ̀la ń lulu mọ́. Ah, ọlọ́run ní bí ó sùn mi ọlọ́run ní ojú ikú òde gbà lọ́ọ̀dún. ẹ bá ní fisa Canada gbọ́ ẹ bá ní fisa Canada. ẹ bá dọ̀ ẹ mọ̀ lọ lùmẹ̀ náà ẹ dẹ́ Canada. Ah, wà ní ìlú ọ̀hún ọmọ àwọn sùn ní. ọmọ mi tó wà ní ìlú òyìnbó ó sì wà lóyìnbó báyìí ó mọ̀ ọ́ lù elu lu bẹ́ẹ̀ náà náà mo fi tọ́ mo fi lọ sí ìlú ẹ lọ́mọ lóye bàbá yẹn. bàbá kò sí iṣẹ́ téèyàn ń ṣe lórí ayé tí ò ní ìgbòkègbodò kí ni ìdojúkọ tẹ tó jẹ́ gbòógì tẹ ti tẹ ti kojú nígbà tẹ ti kẹ́gbẹ́ ìjọ tẹ ń ṣe ìdojúkọ kan tó jẹ́ gbòógì tẹ ti kojú tẹ wo pé a tẹ́lẹ̀ bá tún wáyé mi ní ṣiṣẹ́ mi ǹjẹ́ ní. ìdojúkọ ó pọ̀ ìdojúkọ àkọ́kọ́ ni wípé pé láti kó èèyàn jọ kò rí sí rárá àwọn ẹlòmíín inú àwọn tá à ń kó jọ á kó wọn jọ lọ́kùnrin ẹgbẹ́ ẹnìkan ní ọ̀dà oko wọn rú a lè rí a lè wà lóde báyìí gan kí wọ́n fáwọn òṣìṣẹ́ tí wọ́n dẹ̀ fi àwa nìkan lẹ̀ tí wọ́n lọ so tí ò ṣe é dá sí iṣẹ́ tí ò ṣe é dá sí ni ìdojúkọ ìdojúkọ tó tó wà bẹ́ẹ̀ tó tó lágbára nìyẹn so láti sọ téèyàn gbọ́dọ̀ jẹ́ pé àwọn téèyàn bá ń kó káàkiri èèyàn gbọ́dọ̀ máa nàgbà fún wọn èèyàn gbọ́dọ̀ máa nàgbà fún wọn so wọ́n bá sí èdè àyèdè láàrin àwọn tá a. bàbá ẹgbẹ́ sọ pàṣẹ kaba kaba sí kaba fi ṣe lọ wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kí bá ń lọ sí òde ìbànújẹ́ ẹ ti ẹ ẹ ẹ jáwé. Thank you bàbá ṣe ìṣẹ̀kẹ̀rẹ̀ náà bí wọ́n ṣe máa fi lù bọ́ ṣe máa fi ìlù sọ̀rọ̀ Sunday fi ṣẹ̀kẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ náà ni wọ́n fi ṣẹ̀kẹ̀rẹ̀ náà sọ̀rọ̀. ẹ jọ ẹni ẹ fi sọ̀rọ̀ fún wa kẹ́sọ̀ tún mẹ́ fún wa. ẹ bá fi ṣẹ̀kẹ̀rẹ̀ sọ̀rọ̀ èyí ò lè gbọ́ wọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ mi dájọ́ ṣiṣẹ́. tó o bá wá ń kọrin lọ èyí wọn fi ṣẹ̀kẹ̀rẹ̀ báàkì wọn. ẹ̀ wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbàdàn kí ni túmọ̀ ẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ kí bá olóde ìbànújẹ́ tí wọ́n sọ ní pé bí wọ́n bá gbé ń ṣe nǹkan ayọ̀ wọ́n bá gbé ń ṣe nǹkan ìdùnnú ìkómọjáde ìṣílé ìfinijoyè ìsọmọlórúkọ òkú àgbà lẹti lè rí ṣẹ̀kẹ̀rẹ̀ lẹti lè rí ṣẹ̀kẹ̀rẹ̀ yẹsẹ fúnbì kan òkú fúnbì kan ẹ rí ṣẹ̀kẹ̀rẹ̀ nǹkan fi wọ́n lẹ́yìn ni ẹ̀yin ni akápò. ni akápò èmi kò sí bí ìròyìn ò ṣe ní wọnú èèyàn ṣùgbọ́n ayọ̀ ọkàn ó ṣe pàtàkì nínú tá a gbé dání torí pé òun kúrú gbogbo gbogbo wa wa kódà bí bá ṣe pọ̀ tó gbogbo àtàwọn méjìlá yìí táwọn mẹ́fà bá jẹ́ tó bá lọ jẹun kọjá pé àmẹ́rin la ṣiṣẹ́ a gbọ́dọ̀ jábọ̀ fọ yí pé nígbà tẹ́yìn mẹ́fà ò sí nílé o owó tá a gbà o ti wà níbí o wọ́n dẹ̀ gbàgbọ́ pé ó ṣe níbí yẹn torí pé a kì í dalẹ̀ ara wa. a máa ń sábà rí i pé àwọn tẹ̀yìn tẹ máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ máa ń sọ sókè ẹ̀ tó kàn ṣé nǹkan kan wà ní díẹ̀ ní àbí. kò sí kankan tó wà ní díẹ̀ náà à ń ṣàpọ́nlé iṣẹ́ tá a gbé lọ́wọ́ náà ni ẹ̀yin náà kọrin àbẹ́bá ńlẹ̀. àjogúnbá àjogúnbá ilé bàbá tèmi náà ni. iṣẹ́ ò lẹ́yìn ṣe tán. èmi fúra mi ẹ́sítẹ́ tèjẹ́ mi níbàfò. níbàfò. àbáfò wọ́n yìí. níbàfò ní sà. ẹ ti múlẹ̀ báyìí wáyé o ẹ ti múlẹ̀. mo sì múlẹ̀ gangan ìlàfẹ́ bá dé bí mo lò. ṣé ẹgbẹ́ yìí ẹgbẹ́ onílù ìṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo ẹ̀ yìí ṣé ó tún ní tọwọ́ àwọn bàbá wa ní bóyá ó ní ti ìbílẹ̀ tó jẹ́ pé. ó ní tọwọ́ àwọn torí wà yìí àwọn náà máa ń sọdún ọdún àyàn a máa ń sọdún torí gbogbo ń dágbé lọ́wọ́ ìgbogbo àwọn náà máa ń bọ lọ́lásìkò tá a máa ń bọ ó dẹ̀ ní ìgbà tá a fi bọ a máa ń bọ. nípa owó pínpín bàbá rèé ọmọ bàbá rèé ṣé owó ṣé owó mú olódò ìgbòríta ni àbí sẹ́ẹ̀mù náà ni. nígbà tí ayé di ayé ọ̀làjú eh. nígbà táwa wà ní kékeré eh. táwọn bàbá wa bá kó wa lọ sóde wọn ò bí àwa dáa. kẹlẹ gbowó. kájọ kò ní bí wọn ti ń kí owó àwọn fún mi àbá gbowó tán náà máa mú tiwa gbàtọrọ gbàkọbọ náà máa fún wa. bọ́lá inú ọ̀rẹ́ yìí gan ọ̀hún adó ń bẹ̀. ayé ti da yọ àwọn òun fún rẹ̀ òun náà ti ní bùkátà so n tọ́ba kan òun náà. ó gbà ó dà ó. ẹsọ fún ẹ ẹsọ fún ẹ bá yín. ọmọ ẹgbẹ́ àwọn aládùn ìbò ọmọ wálé ọmọ ẹsọ òde ọ̀rẹ́ nínú ọmọ yín nọ́mbà yín rà. nọ́mbà mi ni 080 ninety one zero seven ninety four twenty three lẹ́ẹ̀kan sí oh eight two seventy one zero seven ninety four two twenty three nọ́mbà tọ̀dọ̀ tèmi zero eight zero sixty eight fifty six thirty two fifty seven. ẹ tó lè fò sórí nine o sixty three.